rè ìgbà tó fẹ́ dú ọmọ ó fẹ́ gbé ọmọ lọ tó ṣòdìdè ó fẹ́ dóye ọmọ kéré tó ní kó gbé ọmọ sílé kéré tó ní kó gbé ọmọ dọ̀rọ̀ nání ọmọ wọn yí ẹ sọmọ mi jẹjẹ pé wọn yí ẹ sí ni ẹ ń gbé lọ patí òun ẹ sẹ́ndì ni ẹgbẹ́ ni ọmọkọ tá à ń ṣe o yàrá yà á yẹ ọmọkọ tá à ń ṣe o ojú kọ́ ni kí ìràn ọkàn ni o ẹnu ló fi gbé ìkà wò a máa fi kọ́ lé iye máa sáré tẹ dé sálẹ̀ ẹ máa sáré apá bí apá abẹ́yẹn wà kó pé kiri ẹ gbàgbé tọ́ ti bí ire ẹ jáde tán for Zaria tó bá ti bí ìyá why you comment under my son page ògùn fẹ́ pa ẹ́ sáṣẹ́ wọn lọ́lọ́mọ ni ọ̀gbẹ́ ẹ̀rọ kan tó ń ṣe o ẹ lè gbọ́ ọmọ mi ẹ ṣe ẹ tẹ́lá fẹ́ jó ìyá ọmọ ẹ jó ìyá ọmọ mi ò fẹ́ rí ọmọ mi kí ló dé ń gbọ́ tó sórí ọmọ mi kí ló dé tí ẹ̀ ń gbọ́ ọmọ mi lọ patí ẹni tàbí wọn fẹ́ invite ọmọ ọmọ òun náà gbọ́ ọmọ dání you wọn yìí olórí burúkú you are not responsible kò níyàwó lé. àgbẹ̀ni ọlá mc ni mò ń wò mọ́ ẹ lára oníjọ́ wò níjọ́ òṣòdìdí yẹn gan múra tí mo gbé wá gbogbo kọ́lá gbé wá olùkọ́ wọn lẹ̀ kọ́lá wọn lẹ̀ anybody tó bá bẹ́ máa kú bọ̀ ọ́lá ń sí kò pé ẹ sáré gbé pàrọ̀ wọn lẹ̀ lọ́wọ́ mi ẹ sọ fún gbogbo sáré àwọn tó bá gbẹ̀gbẹ̀ mi kọjá kó wẹ̀ṣọ̀ bá kó ara kó èmi ti gé tìmí lọ́mọ ìgbọ́kọ̀kọ̀ èmi nìkan fáwíkà tó ní bọ̀tánà ìyá ọkọ̀ wúru gbọ́n ní o níwèé lórí o wá èmi ò bọ́ ifá ọkọ̀ ẹni kó gbọ́mọ mi wá láàrin seven days sábà mi ò bá kọ́ mi lára kókó sàárì àyà ó bá tẹ̀ ẹ́ dẹ̀ ṣó mọ̀ mi ni ogun sẹ́tì wá o ọmọ ogun lèmi o sago wá o tí bá ní kọ́ bú yẹ oṣù onígan ò ní dúró bẹ́ẹ̀ mọ̀ ìwọ kókó sàárì à máa ná ọgbẹ́nu ẹ̀fọ́ wọ́n náà wọ èmi àti yá kókó sàárì à gbàgbé mo ní mọ́pò tẹ́bá nẹ́rù kú mọ́pò wọ àlẹ́ ọ̀gbẹ́ni à nítorí pé jọ́tọ́kú bá dé ni mo ṣe ń fowó ṣe sàárà àbógun fẹ́ pa yín kókó máa ní kókó lórí má lọ bẹ̀rẹ̀ má lọ wá o náà ìwà ńlẹ̀ wà lè já tọ́ o. ẹ̀yin fáǹsì mi mo ti délé o wọ́n ní mo ṣe mi sẹ́ẹ̀kì orúkọ ẹ̀ gbé síra wọn ni. wọ́n ní Koko Zaria lórúkọ Láké tó gbé ọmọ tó bímọ fún mi tó gbé sílé tó ń fọwọ́ fọwọ́ gbé gbọ́ sọmọ mi lórí ẹni kọjọ́ mọ mi padà. mi ò mọ̀ pa ọ̀tọ́ wáyé pé ẹ̀yin fáìtì mi sí Ọ̀ṣọ́dìdé mi ní má sì rí yẹn náà mo ti wọ́ Ọ̀ṣọ́dìdé mi tẹ̀ fẹ́ mẹ́nibọ̀dì ah ẹni tó lú ọmọ mo fọlọ́run bẹ̀ yín o ẹni tó lú ọmọ ìjọba ọ̀gá mo fọlọ́run bẹ̀ yín ẹ bá mi sọ fún ọmọ ẹgbẹ́ ọmọ mi seven days akóyèdè gbọ́dọ̀ kọ̀ mí lára o ẹ sọ fún ọmọ mi bá fẹ́ ọmọ mi kọ́ bá fẹ́ yàwó tó fẹ́ mi ò mọ̀ pa ẹ̀ ọmọ tó bí fún mi ni kò gbé fún mi sẹ́yìn gbọ́ èmi ò mọ̀ pa ẹ̀ ọmọ yẹn ni kò gbé wá ẹ lè máa gbé owó ọwọ́ sórí ọmọ ọlọ́mọ sẹ́yìn lẹ bímọ ni. wọ́n ní mo ṣe mistake orúkọ òkè Koko Zaria o Koko Zaria o ẹ jọ̀jọ̀ Ọlọ́run ẹ kìlọ̀ fún Koko Zaria tàbáṣégò ẹ má bínú mi ò mọ sorúkọ síra wọn ni kókó sáré àmúbáwí ẹ mi ò mọ ń parọ́ bàbá lóhun gbogbo ṣẹ́ ń gbọ́ i'm a responsible man ẹ má máa lọ wáìnì ogbó bẹ́ẹ̀ ń ṣe. ẹ̀ránṣẹ́ ìjọ̀jọ́ ọlọ́run ọmọ mi gangan ni kókó one year speaking gbogbo àwọn ọmọ tí mo bí ọmọ kéékèèké ni wọ́n mi tí màá gbé wọn lọ patí. ẹ bá tẹ̀ máa náàkì ìyá ọmọ ẹ sọ fún ọlọ́mọ wípé gbọ́mọ fọlọ́mọ o kẹ́ ẹ tó náàkì ẹ o kókó sàríà o. ladies and gentlemen ẹ̀yin fáǹsì mi má bínú mo ṣe mi ṣéèkì ni tàfàṣégò aláyẹ̀ náà fẹ́ blow tàfàṣégò tàfàṣégò ẹ má bínú ọ̀gá mi ẹ̀ ní wálẹ̀ kó ń ṣe tàfàṣégò o kókóró sàríà ni o kó ẹ mọ mọ àwọn mc nìkan. ẹ wá ẹ má máa rò pé bóyá agbára tó ń gbé fún yín kíní kan tó ń gbé fún yín kàmá fi dó àwọn ìyàwó níyàwó ṣé ń gbọ́ ọ̀la ìlẹ̀wà o ẹ mọ̀ kó tó ń ṣe o. gbogbo náà wúsọ́sọ́ wúsọ́sọ́ náà ẹ lè pa èmi o àrọ̀ gidi gba lèmi o ṣé ń gbọ́ biggest tó máa ń sọ àwọn kan biggest àrọ̀ gidi gba ẹyẹ ńlá biggest lèmi o ìkà of Africa mi ò kí ń dóyàwó níyàwó tẹ bá rí yàwó níyàwó pẹ̀lú mi ìyàwó tẹ bá rí kò fọ́kọ ẹ̀ mọ́ àbí bóyá ọkọ ẹ̀ ti pa yín ẹ̀ẹ́n sàn mo ń dóyàwó níyàwó àwọn tó ti jẹ breakfast ni mo máa ń fẹ́ ifá ni mí o ẹ̀jẹ̀ jẹ́ ń gbọ́ babaláwo kí ń dóyàwó níyàwó àwọn tó ti jẹ breakfast ni máa ń fẹ́ èèyàn tó jẹ dó ọmọ táà ẹni mo tí mo ti fi ilẹ̀ ó ti lọ ọmọ tí mo ti tó ti jẹjẹjẹ tó ti bímọ kí ọmọ ni gẹ́ẹ̀nì mi o ẹjọ́ tó yọ ọlẹ́mọ̀kọ́ tá à ń ṣe má lu ọmọ mi ẹ bá ń gbọ́ ọmọ mi o kó